مرحبا بك ya Ramadan, مرحبا بك ya Ramadan, مرحبا بك ya Ramadan, مرحبا بك ya Ramadan. eléyìí la fi kí oṣù oṣù àpọ́nlé oṣù bùkún oṣù àlùbáríkà oṣù tó kún fún kìkìdá ìkẹ́ ọlọ́run tí ń jẹ́ oṣù Ramadan ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam atún kíra wa káàbọ̀ atún kó àmójúbọ̀ ọdún tuntun akó àmójúbọ̀ Ramadan oṣù bùkún oṣù àlùbáríkà ń tó yóò tó wa náà látún kalẹ̀ sórí ẹ̀ lọ́dún yìí tá a mọ̀ sí Ramadan Kareem ètò tẹ́ ti máa bẹ́ẹ̀ mi ọmọ ìyá yín pàdé Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà ni èmi ń jẹ́ nílé iṣẹ́ Orísun bí náà lẹ́ẹ̀tì máa gbádùn ètò wa lọ́dún yìí pẹ̀lú ògùn Ọlọ́run ṣáàlá bẹ́ẹ̀ ti máa gbádùn alẹ́ tún gbádùn alọ́dún yìí yóò tún wá pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run àmọ́ kó tó di pé a máa tara bètò mm, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé fún wa wípé lọ́dún yìí àwọn bàbá wa Professor Ahmad Ọláni Salaudeen gẹ́gẹ́ bí ṣe wọn wọ́n tún ti dé ṣe pé bàbá yìí máa ń kópa tó ṣe pàtàkì jù lórí ètò yìí bí ìrun pípè wọn á gbé wọn á tún ní ká tún máa gbọ́ àwọn àfa wa lóríṣiríṣi láti máa fi dá wa lẹ́kọ̀ọ́ bàbá wa náà wọn làwọn fi ń bọ́ lọ́hùn ṣòwò ni ọlọ́run dákun ọlọ́run dákun mọ́sàbà sàn yín lẹ́sàn-án rè ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run làlá àti gbogbo wọn bẹ́ẹ̀ yàwó alhaja wa Kudrat Kọ́lé Towó àdúpẹ́ pọ̀ fún wa àwọn náà ti kẹ́bùn ránṣẹ́ sí wa àti yàwó alhaja wa Khadija ti sọ́ọ́lá wọ́n ti kẹ́bùn ránṣẹ́ sí wa yàwó Adamoris à ń retí yín gẹ́gẹ́ bí ìṣeyín tẹ̀mẹ́ ń kó bàtà fún wa lọ́dọọdún à ń retí yín náà kọ́lọ̀ ń dákun mọ́sà bá ṣe dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ẹ̀rí ẹ̀ mọ̀ wulẹ̀ jẹ́ ti ìdènà pẹ̀lú torí pé ní àárọ̀ yìí mm, ẹ máa gbádùn ètò wa a sì máa tó bá ṣe máa ń tò náà ẹ̀yin ti mọ̀ bá ṣe máa ń tò ẹ mọ̀ pé a máa Ramadan inú ètò yìí náà ni a máa ń gbádùn àwọn wáṣẹ́ àfáwà Muhammad awal alálùkùránì láti lù lọ́rin lórí ètò yìí náà ni a tún máa ń gbé àwọn àfọ oríṣiríṣi wá fún adúlá wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà bá wá ní lẹ́kítọ̀ tìyín náà tẹ́yìn náà ní wàásì tìyín tẹ́ ẹ fẹ́ ká bá yín náà sáfẹ́fẹ́ ẹ ẹ sá ti pè mí pẹ̀lú ògo Ọlọ́run á yín náà sáfẹ́fẹ́ Ramadan oṣù bùkún ni oṣù kẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ní ẹ̀bùn náà tẹ́yìn náà fẹ́ gbé fún wa à ń retí ẹ̀bùn yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ẹ̀yin iléeṣẹ́ ńláńlá tẹ́ fẹ́ sponsor programs abẹ́yìn náà fẹ́ dá sétò wa à ń retí yín pẹ̀lú ògo Ọlọ́run ṣáà láò lọ́dún yìí ẹ gbádùn wa púpọ̀ ṣùgbọ́n hmm, fún bẹ̀rẹ̀ Ramadan mo ti ní àlejò ńlá ń bí pẹ̀lú mi <laughs> àlejò tẹ́ tí mo ń bá pàdé lọ́dọọdún náà ni lọ́wọ́ bẹ̀rẹ̀ oṣù báyìí la máa ń gbé wọn wá torí pé wọ́n á wá yànnàná fún wa lórí bá a ti ń róṣù àti ọ̀nà tá a máa gbà gba ààwẹ̀. bàbá wa fatah Sheikh Muhsin Ajagbe Makeferi bàbá ibà ń sálàmù sáwọn ará rí. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu bàbá adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pa pè yín ẹ̀sìn dáwà lóhùn ọlọ́mọ ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kó tó di pé bàbá wa ajagbe mọ́kẹfẹ̀rí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn kó tó di pé àkàràbọ̀ ètò ẹ mọ̀ bá ti máa ń tò á kọ́kọ́ lọ wo eré tá a máa ń ṣe yẹn tá a pè ní ẹ̀kọ́ Ramadan tí ẹ tá bá ti wá kò níbi ẹ̀kọ́ Ramadan á wà darí sínú Ìlọrin lọ́dọ̀ bàbá wa lálùkùránì tá bá wá dé èmi àti bàbá wa ajagbe mọ́kẹfẹ̀rí ẹ káàbọ̀ padà sórí ètò yẹtò wa Ramadan Kareem <laughs> mo rò pé ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ tí àwọn afáwa bá aṣọ lẹ́rẹ̀ láàárọ̀ yìí àtàdúrà tí wọ́n ṣe fún wa ọlọ́mọ́sàgbà ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run já sọ̀pọ̀ ọdún láyé bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú àtàláfíà yìí ọlọ́mọ́sàjà parí pẹ̀lú ìdùnnú àtàyà àtàláfíà. ẹgbẹ́ mo ti fún wa lẹ́ẹ̀kan kó tó di pé mo lọ sókè lọ́hùn wípé mo ní wa ulama tí à ń Lagos State ṣètò iṣẹ́ alálàájì láti máa kọ́ àwọn lọ sí Lagos State eh, Ministry of eh, Eh, home affairs eh, tá a wà níta jẹ́ Lagos State Muslim Pilgrims Welfare Board tó wà lábẹ́ home affairs kí ọlọ́run dákun mọ́sà wá ṣe dáadáa fún bàbá àwọn ní chairman gbogbo àwọn ọlámọ tí à ń ṣètò sí alálàájì bàbá àpò ọdún àpò àmójúgbò oṣù àlùbáríkà oṣù dùnú oṣù oríire àdúpẹ́ eh, pọ̀ pé a pè yín ẹ̀sìn dáwà lóhùn bá ti máa ń pè lọ́dọọdún ní ẹ̀tẹ̀sìn máa ń dáwà lóhùn ọlọ́mọ́sà bá wà pẹ̀lú yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ dákun bàbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí hmm. ẹ jẹ́ bá a dùn pé onímọ̀ ìjìnlẹ̀ lẹ́yìn nípa ọ̀rọ̀ bí wọ́n ti ń wá oṣù bí wọ́n ti ń rí oṣù eh, but a rí i pé láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn kò ń sí dààmú pé àwọn ah, ni wọ́n róṣù o eh, wọ́n náà Kaduna ti róṣù o àwọn Kánò wọ́n ti róṣù o kíní kankan kò sí dààmú ẹ̀ mọ́ bíi ti tẹ́lẹ̀ hmm? torí pé a rí i pé irú ẹ̀yin tẹ́ jónímọ̀ yìí ẹ ti ń jáde ẹ ti ń fa àwọn kankan yí àwọn ènìyàn ọ̀nà wo ni ẹ̀ ń gbà táwọn èèyàn fi ń tí ò fi sí dààmú àmọ̀ ṣe wàhálà lórí olóṣùdé mọ́. abdullahi mina shaitan rajim bisimilahi rahman rahim wasalaatu wasalaamu ala ashrafi mursalin sayyidina muhammad bin abdullahi wa ala ali wa sahabi wa sallim a dúpẹ́ púpọ̀ fún ọlọ́run a kí iléeṣẹ́ wa ní orísun àdèkí àfáwà ọba ọlọ́run kó pẹ̀lú wọn mo kí gbogbo àwọn àfáà lágbàńlá ayé kó àmójúbà àwẹ̀ ramadan tọdún yìí gbogbo àwọn àlùfáà jákòjádò gbogbo àgbáyé ọlọ́nkó ṣe dáadáa fún wa. tabawo alkohari karim tọ́lọ́run pè ní ìwé àṣẹ látọ̀dọ̀ ọlọ́run tabawo Quran chapter ń pè ní orí hmm. ọlọ́run bá ń sọ wàṣàmùsù tẹ̀jìrì lè mustaqarri làhá. wàṣàmùsù tẹ̀jìrì lè mustaqarri làhá. dáàlì kẹtàkùbẹ̀rù làṣìṣùlà. wàlíkọ̀ mọ́ra kò dárí náà mọ̀ náà sílà àtà àdá kẹlẹ̀ ọ̀dọ́ kàbíyìn láṣàmùsù yẹn bàbí làhá ntòdúrú kàlùkọ̀ mọ́ra wàlá lẹ́nu sábìkù nàhárù wàkúlù fífarakì yẹn. ayé ti bọ́ sí hmm. íńtánẹ́ẹ̀tì ti wà káàkiri àgbáyé wọ́n jẹ́ kí nǹkan kọ́kọ́ easy anything tó bá rí alójúdèsì à lọ sórí facebook orí google à lọ béèrè pé new moon in the world aṣọ time àti bí gmt tí wá bí ó jẹ́ kí gbogbo nǹkan yẹn rọrùn díẹ̀ àwa tí a lórí astronomy astrology láti mọ ìgbà wo lóṣù débẹ̀ tẹ bá wo abúmàṣá ní bethel ekimo lọ́hùn gbà tó study astronomy gbà yẹn oníwàhálà tó ní ni pé òun mọ̀ pé lunar calendar we have three calendar in the world àwọn calendar mẹ́tàlá ló lágbàáyé à ń pè kan ní solar calendar tó ń ṣiṣẹ́ lórí oòrùn à ń pè kan ní lunar calendar táwọn mùsùlùmí ń lò à ń pè kan ní moon calendar so moon calendar yẹn púpọ̀ díẹ̀ nínú àwọn astronomical kìíní wọ́n ti study time bọ́tẹ́ ẹ̀ bá ṣe astrology díẹ̀ ẹ̀ nínú time tí oṣù yẹn débẹ̀ ìyẹn jẹ́ kí ọkàn gbogbo àgbáyé balẹ̀ pé ọdún yìí twenty àwọn òpin òòrùn tó máa ń rìn fún twenty and a half days òṣùpá máa rìn fún two and a half days tó bá ń bọ̀ ìgbà tó ṣù ń bọ̀ lọ́dún yìí ẹ i pé a dúpẹ́ fún ọlọ́run on 21. one ní ọ̀sán gan láìláha bí about three three 21 pm lọ́sàn-án òòrùn yẹn ti ṣùgbọ́n yẹn ti wà ní ó ti wà ní emlo táǹpẹ̀ ní aries iná ló wà ṣùgbọ́n twenty one yẹn tó tún wá ṣe wá lè mọ̀ tó jẹ́ pé òòrùn tó fẹ́ rìn fún twenty half days ìjọ èlò náà bọ́ síbẹ̀ torí pé òun máa rìn fún twenty nine and a half days òṣùpá fẹ́ rìn fún two and a half days so ìgbà tó máa di aago mẹ́ta ọ̀sán that's 3:21 twenty one pm hmm. òṣùpá ń tiẹ̀ ó ti bọ́ sí aries wípé the same element pẹ̀lú oòrùn irinṣẹ́ kan ló wà tó rùn ó dìgbà tó wá jọ bọ́ sí the same element hmm. tí nǹkan kan kọjá ara wọn hmm. kò tó di pé òṣùpá lé ní ọ̀run oòrùn tó ti wà mẹ́ látàárọ̀ tó ṣùpá ṣẹ̀ṣẹ̀ bọ́ síbẹ̀ ní three pm gmt ti nàìjíríà time ó máa jẹ́ four pm là ń pè ní crescent tó máa fi di six twenty four pm méjèèjì ti wà dọ́gba àtọ̀run àtòṣùpá òṣùpá ti lé lágbàlá ayé nù. Hmm. káàdì tó lè rí oṣù tá à ń sọ yìí a máa ní bíi fifteen to seventeen hour àwa tá a wà nàìjíríà ó ti lé bọ̀ gẹ́bí àdéhùn ọlọ́run tó ní sómù bèrúyà wàfùtòrò bèrúyà hmm. àwa ń retí pé rírí ẹ̀ oṣù tó fẹ́ lé ẹ̀kan ló fẹ́ lé lágbàlá ayé Canada wákàtí méje la fi jù wọ́n lọ àwọn wà ní bí aago mọ́kànlá àárọ̀ oṣù yẹn náà ti lé lọ́dọ̀ àwọn náà irú ọrọ̀ amẹ́ríkà àfi bí six hours jù wọ́n lọ oṣù yẹn bí aago méjìlá ọ̀sán ó ti lé lọ́dọ̀ àwọn náà tó bá yẹ pé mímọ̀ ó bẹ̀rẹ̀ sí sakuléètì àgbáńlá ayé ni kò sí tàbí ṣùgbọ́n a mọ̀ pé twenty two yẹn àwẹ̀ ti bẹ̀rẹ̀ ntakọ̀ndóde tàbí sọ pé kádóde twenty two kádóde twenty three tí wàhálà fi pọ̀ di pé afẹ́tẹ̀lé àdéhùn ànábì Muhammad pé súnmù bẹ̀rùyá mm, wà tóbi bẹ̀rùyá torí pé nígbà tí ó bá máa fi di fifteen hour yẹn ó lè ti wọ aago méje àárọ̀ on twenty two mm. irú twenty two nìsín a lè mú ní emsac ká ti di ẹnu mú torí pé àwẹ̀ yẹn ti wà ń ta hmm. bàbá wa di aago méje aago mẹ́ta tábà wa gbọ́ information in the world kì í ṣe pé kò dàbí ti tẹ́lẹ̀ tábà máa retí pé oṣù yẹn máa lé kò lé ó ti prepare mind wa pé oṣù gbọ́dọ̀ lè lásìkò báyìí àdèmọ̀ pé ó ti lé ní twenty one ní ìrọ̀lẹ́ lórí twenty two gbogbo a ti ṣe msak torí àwọn èèyàn ó ti ó ti wọlé ọlọ́run kó wọlá níbi Muhammad àwọn tí wọ́n bá mú ní twenty two ó wọlé lágbàńlá yìí ẹni tó bá mú ní twenty three ó wọlé lágbàńlá yìí torí pé ìgbà tó wọ́n máa di alẹ́ twenty two táyé gbogbo wa ń pariwo ẹni pé òṣùpá yẹn àti lé á dẹ̀ ti di méjì torí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ báwo lóṣù ṣe ń lọ torí emlu tó bá fẹ́ rìn ní oṣù anticlockwise ni ó dàbí ẹyẹ làgbáńlá ayé oṣù yẹn níbi kan tá à ń pè ní emlu là ń pè ní aries ìyẹn ni wọ́n fi ka gbogbo báwo ló ṣe rìn a ní kan tá à ń pè ní tyros ìyẹn là ń pè ní sauru ní arabic a ní kan tá à ń pè ní jeuzai ìyẹn là ń pè ní Germany anìkan tá à ń pè ní sartol ìyẹn là ń pè ní cancer anìkan tá à ń pè ní ozu ìyẹn là ń pè ní leo anìkan tá à ń pè ní sumbula ìyẹn là ń pè ní virgo anìkan tá à ń pè ní mizan là ń pè ní libra anìkan tá à ń pè ní akọrib là ń pè ní scorpio anìkan tá à ń pè ní kushi ìyẹn là ń pè ní sagittarius anìkan tá à ń pè ní judiri ìyẹn là ń pè ní capricorn anìkan tá à ń pè ní aquarius tá à ń pè ní dalowo àníkan tá à ń pè ní uchi yẹn là ń pè ní Pisces ìràwọ̀ méjèèjìlá nìyẹn lẹ́fi ráwọn oníwèé tó máa ní planet and sign boroj walkawakib ìràwọ̀ fúnra ẹ̀ méjìlá ni àwọn kawakib aflak àwọn kan tó ń kọ̀ntró ẹ̀ àwọn ni alkawakib méje ló ń kọ̀ntró ẹ̀ ní àárọ̀ ọjọ́ ó yá nísìn àtúmọ̀ àrí pé míì nǹkan méjì tó ń kọ̀ntró ẹ̀ irú àkọ́rìb nísìn wọ́n á ní mọ̀ríhì ló ń control ẹ̀ nígbà bẹ̀rẹ̀ nígbà yá wọ́n tún Pluto ni ó máa control ẹ̀ òun ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ study nípa báwo lòṣùpá ṣe ń yọ kì í ṣe máa fa ìmọ̀ àwọn ní ọ̀jọ̀gbọ́n lágbàńlá ayé ni àmọ́ níbo ni àtọ́rà wà àtọ́rà yẹn là ń pè ní mercury àmọ́ ni mọ̀ríhì wà àmọ́ ni zahira wà tá à ni mọ̀ríhì a mọ̀ níbo ni zalewa tá ń pè ní Saturn a mọ̀ báwo ni Jupiter bó ṣe ń rìn tá ń pè ní Mùsítẹ́rì a mọ̀ tá ń pè ní Uranus Uranus ẹni máa ń fọdún méje rìn a mọ̀ èwo là ń pè ní Neptune tó ń fọdún mẹ́rin láàrin a wo Pluto tó ń fi twenty years rìn so a wá lè mọ dìgírì wọn ló fi jẹ́ pé onímọ̀ lè sọ time tó ṣù yẹn lé lọ́rùn kì í ṣe mọ ah, tí ó ah. ṣe ìmọ̀ àwọn. ọlọ́mọ sàjárí gbọ̀bá pẹ̀lú gbogbo àwọn àlàyé tẹ̀ ṣe yìí ó yé wa púpọ̀ ẹ dákun mo fẹ́ béèrè béèrè kan torí àwọn bàbá wa ń gbà mí nígbà kan wọ́n máa sọ fún wa pé tóṣùpá bá lé pé òṣùpá tó bá máa tó bá lé nígbà kan ẹ lè tí ì rí o àmọ́ yóò kọ́kọ́ lọ lè sùn tó bá wá sùn tó bá ti wá jí ẹ wàá rí níbì kan ṣé lòṣùpá ṣé òṣùpá máa sùn. ẹ ṣe púpọ̀ fáwọn ọba olóko ṣì dáadáa fún wa wọ́ọ̀dù pé òṣùpá sùn yẹn kò bá mu tó lọ́dọ̀ wa ní Yorùbá báwa ṣe fojú wò láwa tá a bá wádìí nípa ìmọ̀ ìjìnlẹ̀ torí a rí pé oṣù tá à ń wé oṣù pọ̀ kì dúró láṣẹ́mṣù yambagi làhá an tudrika al-qamara wàlá láìlú sábìkù nàhárù wa kullu fi falaki yasbahun ó ń sá eré ni ìgbà tó máa di six twenty four pm nírọ̀lẹ́ on twenty one oṣù oòrùn ó ti wà ní the same degree ó ti wà ní zero degree fifteen minutes kìnní náà ti wà ní zero degree fifteen minutes èyí tá à ń pè ní ohun àtòṣùpá ó ti ṣe déédéé ara wọn ṣùgbọ́n tó bá máa wọ on second on the on the twenty second òṣùpá ti sáré dé four ó ti dé four degree ìyẹn òṣùpá ìyẹn òṣùpá torí pé eré eré lòun sá kò dúró olàfi sọ pé bó ṣe ń lé báyìí òun ṣiṣẹ́ lọ ni kò dúró àti clockwise ni láàfin fẹ́ kí yorùbá yẹn máa wà fún pé ó sùn torí pé ọlọ́run òṣù látàwọn sọ sí lọ́tọ̀ wà náà. ọlọ́run mọ́sá jáde ní pẹ́sà sọlá nàbí lọ́dọ̀ ọlọ́ ẹ̀yìn wa mo fẹ́ ń gbádùn bàbá wa sẹ́kùn mọ́sí nàjà bàbá kẹfẹ́rì ẹ má ti yí ẹ má ti yí ẹ sì má ti dìde ẹ já dókè lọ́wọ́ náà tá a bá padà dé bàbá sì wà ń bí wọ́n á tún sàlẹ̀ fún àjùwá yìí lọ ẹ ṣe wẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem gbọ́dọ̀ pé gbádùn gbogbo àwọn àlàyé tí bàbá afadúlá Sheikh Muxin Ajagbe Makeferi tí wọ́n ṣe fún wa lénìí lórí ọba àti orósù àtàwọn ìmọ̀ tó rí i ká àti gbogbo àwọn ìgbìyànjú táwọn onímọ̀ ń ṣe lórí ọba àti onímọ̀ wàhálà mọ́ lórí oṣù dé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run dẹ̀ Ramadan tọdún yìí náà ọlọmọṣẹ́ lágbàmọ́ fún wa. gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú gbogbo wa ti ń wí àwa Ramadan báyìí a ti bẹ̀rẹ̀ àwẹ̀ a gbọ́dọ̀ mọ àwọn nǹkan wo la gbọ́dọ̀ ṣe nú àwẹ̀ àwọn nǹkan wo la gbọ́dọ̀ ṣe nú àwẹ̀ a gbọ́dọ̀ mọ ìjáwẹ̀ yìí ìgbà tó tọ́lọ̀ ń sọ tọ́lọ̀ ń sọ fún wa ní Al-Qur'ani pé yọ̀ọ́ lẹ́dínà àmọ́ ní kutiba alaykumu siyam kama kutiba alal ladina min qablikum tó bá ti ṣe lọ́ràn yẹn lórí àwọn tó ṣáájú yìí náà la ṣe lọ́ràn yẹn lórí ìtẹ̀yìn náà ṣé àwa mùsùlùmí nìkan ni àbáwọn anábì ọlọ́run kan ti gbààwẹ̀ síwájú rí gbogbo kí níwọ̀nyí náà ni àwọn bàbá wọn yànjú fún wa kọ́ má jẹ́ sípò oṣù nìkan ni à ń sọ àti bọ́ sínú oṣù náà àti bọ́ sínú àwẹ̀ náà ká lè pàtàkì àwẹ̀ Ramadan bàbá àti wàá mọ̀ pàtàkì bọ́ sínú àwẹ̀ báyìí ṣé àwa mùsùlùmí nìkan làwẹ̀ sọ̀rọ̀ yẹn fún un àbáwọn kan ti gbà á rí kó tó nípa ànábì Muhammad dé tó bá ti àwa rí bẹ́ẹ̀ náà àwẹ̀ làwọn gbà yìí àwọn nǹkan wo la gbọ́dọ̀ sọ́ra fún náà àwẹ̀ táwẹ̀ wọn fi ní kọ́gi adúgbòpọ̀ fún ọlọ́run alhamdulilayi akí àfáwà ọba ọlọ́run kó ṣe dáadáa fún wa ẹ bá wọ ọ̀rọ̀ ọlọ́run alkohad tó ní yá ayọ̀ lè dínà amọ̀nà kútúbà aleikum siyam kama kútúbà alẹ́lẹ́sìn min qablikum la'allakum tattaqun ọlọ́run fẹ́ mọ̀ ìbẹ̀rù ọlọ́run ti mẹ́ lára wa hmm. tẹ bá wo àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú bóyá bíi ànábì Idris agbọ̀ pé àfijọ́kọ̀ gbà abiriki ìjọ kan abijọ kan a abiriki ìjọ kan adẹ̀rí nínú wọn náà bí adẹ́bí Musa tá a bá ló ń tàn pé ó gba harba yìí náà yá òun àrí pé ó náà gbààwẹ̀ bẹ́ẹ̀ adẹ́bí Ìdírísà wọn lá agbọ́ bẹ́ẹ̀ Mariam gan sayidatu Mariam ìyá ńlá wa ẹni pé ńgbà tí ọlọ́run ṣe àlékún bó ṣe lóyún bó ṣe ṣe gbogbo ẹ̀ hmm. láàrin wákàtí kan lọ́pọ̀lọpọ̀ tíra pé bọ̀tọ́ ní tó bá yẹ sáwọn èèyàn kó ní ìní ìnà sọ́tò. ní nàdàtà lè yọmọ falanu kalibali yọmọ ìyàwó ìsìyà náà ó gbá òfìjọ kan ní. nígbà rahman sọ́ọ̀mọ̀n àwẹ̀ hmm. táwọn yìí ọlọ́run fẹ́ mọ̀ bóyá níbẹ̀rẹ̀ ọlọ́run àbá níbẹ̀rẹ̀ ọlọ́run hmm. fúnra ọlọ́run ẹ̀ẹ́dẹ́rì pé ntọ́lọ́run ní ìdínú àwẹ̀ ni pé ká má jẹ lọ́sàn-án àwẹ̀ ká má mu lọ́sàn-án àwẹ̀ ká má súnmọ́bìnrin wa ká má sọ̀rọ̀ àlùfànṣá ká má gbọ́rọ̀ ọlọ́run torí pé ọlọ́run fúnra ẹ̀ ti ní asáwùmùlí wàhánà lẹ́dí àjèsì bíi èmi mo làwẹ̀ èmi máa sọ yín lẹ́sàn rẹ̀ ẹni ó bá gbà á bí pa àwọn màláìkà ìyàlùkù náà mìnúrì láyà kùlù náà wọ́n láyà ṣọ̀rọ̀ bú wọ́n ń yà náà mú wala yanamuna wa ibadu mukarramuna la yasunna allah ma amarahu wọn kì í jẹ láwọn màláíkà wọn kì í mu wọn sì ń bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run sì ṣe é àwọn náà adélè mọ endurance tálákà ṣe bíbi àwọn náà ló ń já ní gbogbo wo báwo làwọn náà ànábì dẹ́ ti tẹ̀ ti parí ẹ̀ pé ramadan ni ramadan mo ká fọ̀rọ̀ tó bẹ̀yìn náà òun abẹ́ náà wà láàrin ramadan kan sí ramadan kejì gbogbo tí wọ́n ti ń béèrè ábìrì ọlọ́run àti kò lè lọ́wọ́ ọlọ́run tún forí jì wá hmm. lẹ́ni táwọn àfáà bàbá wa nílẹ̀ yorùbá àti lágbàlá yìí wá ní àkọ́kọ́ ramadana ìkẹ́ ìgẹ́ ní àárín ramadana àforíjì ní ìgbẹ̀yìn ramadana laos orin tí ń bẹ ramadana pọ̀ hmm. wá ní gbogbo ọjọ́ mẹ́wàá nú ẹ̀ ìkẹ́ àti gẹ̀dẹ̀ hmm. torí ẹ̀ a máa ṣe àwọn náfìlà tó bá dá àwọn nàwà fíìlì hmm. ẹlòmíràn ní sàrátù tẹ̀sùbí tí súnà gbé tó wọlé tó dáa ẹlòmíràn ó lè jẹ́ àwọn nàfìlà tó ti ṣàlàyé àyàn iṣẹ́ rẹ̀ dáa púpọ̀ nú ẹ̀ ká tọrọ àdúrà ká ṣe sàárà mm. ká tọrọ nǹkan tá a fẹ́ ká gbà kí iṣẹ́ àwẹ̀ tí yàn máa gbà tó máa gbági wọ inú bedroom tómi àgé ó gbẹ mm. àárín òun àtọlọ́run ni lọ́lọ́run fi parí ẹ̀ pé ẹyẹ Ramadan ni Ramadan mo ká fọrọ tó bẹyìn náà òun àbẹ náà láì tó bá ti jìnnà mọ́ mm. àwọn kabahir Ọlọ́run kó wọlé àdúgbò ọmọ kó jẹ kó rọ wà lọ́rùn. bàbá ọlọ́run kẹ tó máa lọ sẹ́rí níbi tẹ́ bọ́ọ̀dù yẹn mo fẹ́ béèrè béèrè kan nípa ọ̀rọ̀ náfìlà sọ pé láwọn mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí àtàwọn bàbá wa jọ wọ́n gbìyànjú púpọ̀ wọ́n máa náà fún wa mọ́sálásí tábà ti kí asámú táwọn ní náfìlà ti ń bẹ lóru tòní rákà mẹ́wàá sálámù márùn-ún fàtí àkàn iná ìsánáwó mẹ́ta mẹ́ta iná ìsánáwó márùn-ún márùn-ún lórí ìdúró kọ̀ọ̀kan ẹ̀já gbìyànjú rẹ̀ kọ́lọ́ tábàbẹ̀ lọ́yìn ní kílótọ̀ yẹn náfìlà ni wọn àwọn ọ̀gbọ́n náfìlà ti ń bẹ lóru òní ni wọn sọ ọ́ ní ìwọ̀n ọ̀gbọ́n ní ní ojú wọn yẹn náfìlà ẹ dáhùn sí náfìlà ti ń bẹ lóru òní yẹn ni túláàsì ká máa dúró dè lóru ká tó yẹn náfìlà ni àbá lè mọ́ ní náfìlà ká máa yàn. a kí gbogbo àbàbà wa tí hmm. wọ́n jìyà ẹ̀sìn ọlọ́run kó san wọn lẹ́san dáadáa wọ́n fi kó àmọ́ wa kán lè mọ táǹpẹ́ lọ́lọ́run ni náfìlà tó bá wúyàn lélẹ́yàn hmm. wọ́n kàn fi ṣẹ̀dún pé ókè tàbátẹ̀ èèyàn lè yànnà náà fún wọn wá lè súnmọ́ lọ́rùn ìbá ṣe pé rákà méjì ló rọ̀yàn lọ́rùn kó yàn ìbá ṣe wọ́n nìkan ànáfílà adam wọ́n nìkan sàlátù tẹ̀síbí àwọn súnmọ́ àwọn àfàkọ́jú ìnáfílà tó dáa fún tó máa yẹ tó sì máa gba orin ńláńlá náfílà tó bá wòyàn ló léyàn nínú Ramadan. tọ́lọ́ járe pé mo tún fẹ́ béèrè béèrè kan tó dẹ̀ Ramadan ọdún tá ti ṣe twenty twenty three ẹ jẹ́ kó yé wa pé tìjàbà máa pọ̀ ńbẹ̀ kí gbàdúrà máa pọ̀ ńbẹ̀ ẹ wá sọ pé oòrùn àti òṣùpá wọn pàdé pọ̀ níbì kan bẹ́ẹ̀ ẹ táìmù kan ni wọ́n jọ forí sọra wọn pé irú bọ́bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbígbàdúrà máa pọ̀ mí ẹ dàpọ̀ ẹ jẹ́ ká ṣe àwọn èèyàn láǹfààní kí wọ́n lè mọ̀ pé àwọn ọdún yìí ni ọgbọ́dọ̀ tí fi tàfàlà rárá. àfi dúpẹ́ lọ́dọ̀ àkọ́kọ́ tó ṣùgbà lé lọ́wọ́ táwa ní astronomy astrology tá a bá ń sọ pé time tó lé ní àbí gbígbàdúrà ni àìró ní six twenty four pm ní on twenty one nírọ̀lẹ́ yẹn àdúrà tí ẹ bá tà láàrin ìṣẹ́jú márùn-ún yẹn ó wọlé ni àwa wà bẹ́ẹ̀ títí tó bá fi di forty eight hours àdúrà yẹn Ọlọ́run a máa ṣáná sí i ṣùgbọ́n ti Ramadan ọdún yìí òòrùn ń lé òṣùpá ń lé lẹ́ẹ̀kan náà gbígbàdúrà púpọ̀ ni láàrin first Ramadan second Ramadan hmm. third Ramadan tó ṣùpá ẹ̀ máa fi kásẹ̀ ńlẹ̀ hmm. tó tó bá máa fi di on twenty three nísìnyí òṣùpá tó lé tó aries tá a sọ yẹn òṣùpá kúrò mbẹ̀ àtúbọ̀sí hmm. Taurus ṣùgbọ́n àrùn ìjọ mẹ́ta ni àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run gbígbàdúrà ńlá ni torí òṣùpá nílé lẹ́ẹ̀kan náà òrùn náà nílé lẹ́ẹ̀kan náà. àwẹ̀ àkọ́kọ́ tá a fẹ́ gbà lórí ìrísí bẹ́ẹ̀ torí tọ́lá tọ́lá tọ́tọ́lá ọlọ́run ìyẹn gbọ́dọ̀ fi ṣeré gbọ́dọ̀ fi ṣeré káì káì káì àìsùn àtàdúrà àti istikfaro tó mo fẹ́ kọ́lọ́ ìṣẹ̀bá ẹni tí ò tí ì lọ mẹ́ka yìí. ìwọ tó ń wá ọmọ tó ń wá ọmọ tó pé gbogbo bùkátà rẹ kọ́ lọ́nbùnmi lọ́nbùnmi lọ táìmù rẹ nìyó tó lè fi sáré bẹ ọlọ́run rẹ o ìwọ tó fẹ́ lọ mọ́kà táìmù rẹ o tó lè fi sáré bẹ ọlọ́run rẹ o ìwọ tó níṣẹ́ lọ́wọ́ tó fẹ́ kọ́lọ́run tètè ṣe fún ọ táìmù rẹ yìí tó lè fi bẹ ọlọ́run rẹ àsìkò Ramadan àsìkò gbígbàdúrà ní náà àwọn afáàn sọ fún wa yìí ẹ mọ̀jà àfi ṣeré ẹ mọ̀jà àfi ṣeré kódà bó ò ní o wọn ní kọ ságbàwẹ̀ sátọrọ ntọ́ fẹ́ mbẹ̀ béèrè ntọ́ fẹ́ ò ní o gẹ́gẹ́ bí obìnrin ọlọ́run ẹ̀yin obìnrin tájú tẹ́ ẹ̀ ní ìyẹn ẹ̀fẹ̀rúnlẹ̀ ẹ̀fàwẹ́lẹ̀ àmọ́ tá ẹ bá gbàwẹ̀ tán ẹ̀ dá padà o ìsìnkú ọlọ́run bù yín yẹn ẹ̀ padà dá padà ṣùgbọ́n àdúrà ṣíṣe onídìpẹ́mi onírun àbí bẹ̀rẹ̀ ọbẹ̀ lọ́hùn bàbá ọlọ́mọsàjárí pé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá ilẹ̀lá bàbá ẹ̀dá kún kó tó di pé wọ́n yọ̀ǹda yín mo fẹ́ kẹ́ ẹ fún àwọn ìjàmọ́ wa ládùá kan tó ní mọ̀ pé ládùá ìkẹ́ tí ẹ̀ fún wa ní nǹkan kan tá a lè máa lò nínú ọdún yìí nínú àwẹ̀ yìí tá a náà fi gbẹ lọ́hùn. ṣé bàbá <laughs> eh? ah, olùgbẹ́ pọ̀ fún àfa wa eh, a yọ̀ǹda fún gbogbo àgbáyé sọ́ọ̀tún fatia tàmùnà ọ̀gàdọ́bẹ̀ rọ́bì ọmọ ń pàbínú ọlọ́run rẹ ni láàrin mọ́gìrì sí ṣáì ẹni ó bá rí forty one ṣe ebi ò ní pamọ́ láyé. Allah wọ́n ṣe forty one suratul fatiha suratul fatiha bẹ́ẹ̀ ni láàrin magrib sí ṣáì hmm. tí o bá ń rí i ṣe gbígbàdúrà ọmọ àdébà tó bá wà lè ṣe hundred pé nǹkan báyìí ni mò ń wá kò ní lò káwẹ̀ tó tán ọlọ́run ti ṣáná sí gbogbo tó béèrè suratul fatiha nù tọ́lọ́ nìkan ló sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì ló sọ̀kalẹ̀ mẹ́kà ló sọ̀kalẹ̀ mẹ́dínà hmm. tí ìṣòro bá pọ̀ fún yàn nígbà míì ẹni pé àyànnà náà ní mẹ́kà àníkéyàn ṣe àṣàlátù mẹ́wàá kó tọrọ nǹkan tó fẹ́ kó wá kí fatia méjì lé kó hmm. fàṣàlátù mẹ́wàá parí ẹ̀ ní tó béèrè yẹn wọ́n fi wá kan ni torí pé ó ti fàṣàlátù bẹ̀rẹ̀ ó ti fi parí àmọ̀lẹ́kà wọn ò ní dàdúrà yẹn nù. ìfànóbì ṣáájú ìfànóbì kẹ́yìn orísun tí ó ti ta gbogbo àwọn ìjọ mùsùlùmí ládùúrà. Ah, ah, ah. tó ọlọ́pàá torí pé hmm, àsìkò yìí àsìkò gbígbàdúrà ni ìwọ náà sáré lo táìmù yìí kó o fi bẹ lọ́hùn fún gbogbo nǹkan tó o ti ń béèrè fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti ṣetán láti gbàdúrà wọn lọ́lọ́run sọ pé òjò òun ní astage ìlà ẹ pè mí kí n dá yín lóhùn ẹ sì rí inú àwọn ayé àti àwọn aká ní Ramadan bá dé báyìí wọn ní wàá ìrásá aláka ìbáàdì àní fàyín ní kọrí ìbùn òjìbù dáwọ́tà dá ìdá dàáni fàlìyẹsítẹ̀jì ìbúlì wàlìyí omi núbì làálàhùn yẹrùsùdùn ọlọ́run bí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì táà lórí mi bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa àmì ọlọ́run kò sí mo jìnà sí wọn ni àbí mo súnmọ́ wọn ni sọ fún wọn pé mi ọlọ́run súnmọ́ wọn pẹ́pẹ́ kí ẹ̀rí pé àyà yẹn ó tẹ̀lé àyà ọ̀rọ̀ Ramadan ni ń já sí pé nínú Ramadan ọlọ́run a máa súnmọ́ wa ju bó ṣe súnmọ́ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ táwa náà wá gbìyànjú ká súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí ọlọ́run sọ̀bà asan ilẹ̀ sàn rí ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run aláìlá ilọ́lá àfáwá sí wa ń kálẹ̀ wọn àti ìlọ̀ tó ní wọ́n fún wa ládùn àkótó rẹ̀ fún ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wà Ramadan Kareem akí gbogbo ẹni tẹ́ jókòó tiwa lónìí tí ẹ bá wa bẹ̀rẹ̀ ètò ọlọ́run bá ti bẹ̀rẹ̀ láyàtà láfẹ́ ọlọ́mọsàjà pàdé pẹ̀lú nù ọlànàbí lọ́dọ̀ ọlọ́run àwa gbọ́dọ̀ mọ́ dúpẹ́ fún gbogbo àwọn olóore wa pàtàkì jù àwọn tí wọ́n dúró ti ètò yìí láti ọdún láti látọgbà tá a ti bẹ̀rẹ̀ dájú pé wọn lè wa Dr. Professor Ahmad Olani Salahuddin bàbá tí wọ́n jẹ́ aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited wọ́n kalẹ̀ sí nọ́mbà thirty three Victoria Rubieke street ní Lekki phase one nílùú Àjà lọ́hùn baba ọlọ́mọdé ẹ̀mọ̀ padà sí ibú ọlọ́mọba wa dúró tì yín o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní fi sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run iléeṣẹ́ yín náà kò ní bàjẹ́ kò ní jóná wàrà fáwọn anáhùn makana àlíyà mo wá tún mọ̀ mọ́ alhaja wa kúndẹ́tù láì kọ́lé towó nílùú Amẹ́ríkà tí wọ́n jẹ́ ìyá àpàṣẹ àdínní ọwọ́ àdúrà dáwà foundation tí wọ́n tún jẹ́ ìyá àdínní Muslim Association of eh, United America United States of America kọ́lọ́ musa bàá tì yín láti nàbí lọ́dọ̀ ọlọ́run wọ́n kí àwọn alájà wa Khadija sọ ọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation ọlọ́run ní fi islam mọ́ wa àwọn náà tẹ́bùn aṣọ fún wa rẹpẹtẹ pé ká máa fáwọn èèyàn alájà wa Mansurat Olúwatóyìn láti lọ Abẹ́òkúta àwọn náà ti dúró tiwa ọlọ́mọṣàbà dúró tẹ̀yìn náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àwọn kí àwọn alájà náà alájà wa ọyá ṣìpẹ̀ àwọn náà máa dúró tiwa lọ́dọọdún ọlọ́mọṣàbà dúró tẹ̀yìn ọlọ́run ní fi islam ìyá wa Dámọ́rìṣì Ládóge ìyá dáadáa yìí oníbàtà wa tó fún wa ń bàtà lọ́dọọdún àtúnrẹ́tì bàtà yín lọ́dún yìí o ọlọ́run bá wa kò ní yín wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àhàwùlà wàlà quwwata illa billahi ilẹ̀ àlẹ́ ilẹ̀ asin. àwọn fàṣikò yìí náà kan sí gbogbo ẹ̀yin tí ó kù náà onídùúdù ọlọ́rẹ láti ràn wá lọ́wọ́ láti kún wa lọ́wọ́ láti dúró tiwa lórí ètò yìí ẹ dákun a ní ìdí ẹ̀bùn rẹpẹtẹ táàmù fún gbogbo àwọn èèyàn torí ìbéèrè ti wà nílẹ̀ rẹpẹtẹ o táàmù abéèrè lọ́wọ́ àwọn èèyàn wa ìbéèrè kan wà láàárọ̀ inú sàmà béèrè then mo fẹ́ sọ fún gbogbo olófẹ́ ọ̀tẹ̀ ń wò pé inú ọ̀rọ̀ táwọn àlejò tá a bá gbé bá sọ nínú ọ̀pọ̀lọpọ̀ béèrè wa lọ́dún ibi tá a ti máa yọ nìyẹn so ń já sí pé ẹ dúró ti tẹlifíṣàn yín láti bẹ̀rẹ̀ ètò dópin lẹ́fì máa rí tẹ́ máa dáhùn lórí ètò wa tọdún yìí kọ́lọ̀ mọ́sá gbàdúrà nìkọ̀ọ̀kan wa wọn láà nẹ́bi lọ́dọ̀ ọlọ́wọ́n láàyè láàyè àwọn arìntí ẹ̀bùn sí òun lọ́dọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa ọlọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan yín ọlọ́run wa náà sílẹ̀ yóò sì nẹ́bi lọ́dọ̀ ọlọ́run. lẹ́nìí kó ni bónọ́ọ̀sì ni tọ́lá tó bá gba ìbéèrè yẹn àwọn ilé pọ̀ tó máa gbà ó àmọ́ ìyẹn àkọ́kọ́ tó bá tí mẹ́sẹ̀jì ẹ̀ bá náà la máa pè kó wá gba ìbùn ìbéèrè náà ni pé irú àwẹ̀ wo ni ìyá ńlá wa Mariam gbà àwọn bàbá sọ fún wa nínú wáàsí wọn lẹ́ẹ̀kan wọ́n ní ìyá wa Mariam náà gbàwẹ̀ ìyá tó bí ànábì Ìsá ti jẹ Jésù òun náà gbàwẹ̀ irú àwẹ̀ wo làwẹ̀ tiẹ̀ <laughs> ìbéèrè kejì ẹ dárúkọ àwọn ànábì Ọlọ́run méjì tàbí mẹ́ta táwọn náà gba àwẹ̀ rí àwọn ànábì Ọlọ́run méjì àbí mẹ́ta táwọn náà gba àwẹ̀ rí ẹ dárúkọ wọn ìbéèrè kẹta òun náà ni pé àwọn ànábì ọlọ́run wo ni wọ́n gba ogójì àwẹ̀ tẹ́pẹ́ ogójì àwẹ̀ ní tiwọn àwọn ànábì ọlọ́run wo ni wọ́n gba ogójì àwẹ̀ wọ́n jẹ́ béèrè mẹ́ta tí à ń retí lọ́dọ̀ yín ibi tẹ́ máa dáhùn ìbéèrè náà sí zero eight eh, zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three orí ibẹ̀ ní kẹ́ bá mi dáhùn ìbéèrè yín sí ẹ má wàá gbàgbé orúkọ yín ìlú tẹ́ ti ń text message ẹ kọ sí i o tí ọba ti síbẹ̀ ẹ ti fẹ́ẹ̀lì ní ẹ gbàbéèrè yẹn ni ẹ o tí ọba ti síbẹ̀ máa káńsù ẹ ní orúkọ yín ìlú tẹ́tí ń text message ẹ kọ sí àwọn àbẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tòní nìyẹn ọlọ́run gbàdúrà wa ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run orúkọ mi yìí padà láhàjà àbùkọ́dù Yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ pẹ̀lú ògbọ́n tó bá láàárọ̀ la láti máa pàdé lórí ètò ṣùgbọ́n kó tó di fáwọn àlọ́ bàbá ẹ bá ń fáwọn ará ilé àwọn olólùfẹ́ wa àtàwọn táwọn àwọn alọ́wọ́ yìí ẹ bá ń fún wọn ládùúrà. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azabannar سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين مع السلام وإلى اللقاء